tábà wá jókòó ní àpèjọ àwọn lọ́balọ́ba nìkan kan tí n bá sọ pé ọdún báyìí báyìí eighty something báyìí báyìí ló sọ náà ah, níbo ti rí mo ní ẹ eh, tó bá pọ̀ lọ́lẹ́ ẹni tó bá wù mí ní pọ̀ èmi fáyì mọ̀ ntì mọ̀ fẹ́ pé mi ẹni wà. àwa kọ́kọ́ dá ọ̀bá ń kí ló máa tóbi kó máa tóbi kó máa tóbi. àlọ́ kọ́ká àdúgbò àdúgbò àdúgbò definition of duty àwọn akọ́kọ́ ṣe cabinet system àwa Yorùbá la kọ́kọ́ ṣe tẹ́ bá fẹ́ mọ̀ nípa eléyìí ẹ lọ ka until the first missionary tó wá sí interior of Africa tó sọ níbẹ̀ lẹ́ẹ̀kiri. So. Only the highest excellence about the best form of government among the wise lies in separation of powers to prevent abuses. Saying that this may seem, the Central African People Union have studied this out and have implemented it. Only long before the war settled in, in Africa, in, in America. And before the barons in England exacted this two the Magna Charta ni àwọn Ọ̀yọ́ ti dá cabinet system lẹ̀. nto nto nto translate nto nto buwa ni pé a ti ní parliamentary democracy in Africa àwọn Ọ̀yọ́ sì ti ń practice ẹ̀ láti sixteen thirty.

òtún ránlẹ̀ mú balẹ̀ eléfo ìméjì lórí ẹ̀sọ́ ẹ̀sọ́jà okùnfógun ẹ̀sọ́jà okùnfógun àwọn tẹ́lẹ̀f báyàn kó máa já rẹ̀ tí wọ́n bá lo ogun ó dájọ́ ọkú ni kó tó lọ kú o mọ̀ bọ̀ a ti ní àwọn akọni èèyàn tá a ti rò nǹkan nígbà tẹ́mi àti bíṣọ̀pù tó tó dá ìdáláyè ìwé sọ yìí ohun tó fẹ́ sọ ló ń fẹ́ ṣe. tó bá dọ́dọ̀ mi tó bá dé lágbè mi ò fi ẹ̀mọ́ bí tí ì sùn bóyá rárá ni mo ti gbé bẹ́ẹ̀ kékeré síbẹ̀. mi ì fẹ́ kí lọ́ọ̀bì ìpàdé kan kẹ́nìkan máa sọ nǹkan nípa ilẹ̀ Yorùbá o àbí ń pọlọ yọ kí n máa sọ pé ẹ̀wọ̀n ẹ̀hẹ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ń dìde èyí sì máa fún dé tí máa fún gbogbo ẹ̀.